kì í jẹ́ ti bàbá àtọmọ kó má máa lálà o. bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ tó fẹ́ dalẹ̀ ọmọ rẹ̀ rú ni bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀. kò sóhun tó burú ní ká dọ̀bọ́n mọ̀ gbélé kò sóhun tó burú ní ká lọ wà láfíà ọmọ. bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ ṣó fẹ́ dalẹ̀ ọmọ rẹ̀ rú ni bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ ṣó fẹ́ dalẹ̀ ọmọ rẹ̀ rú ni bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ̀ ara rẹ̀. kò sóhun tó burú ní ká lọ́bọ̀ mọ̀ gbélé. kò sóhun tó burú ní ká lọ́bọ̀ mọ̀ gbélé. but wọ́n ní pé busy mo ní láti rush lọ sí báńkì ìgbà tí mo dé sí ni secretary yìí sọ fún mi pé béèrè mi mo ṣe ní wíkẹ́ for opportunity yẹn rush wá rí yín sá. I am so so so sorry. Okay. Um, my schedule is a it's a tight one. Okay, I'm sorry. Oh, jẹ́ kí n but right now I can't I can't even talk because I'm I need to catch up with my flight. Um, okay, do me this favor. Uh, next week Monday 8 a.m. 8 a.m. on Monday. Tó bá 8 a.m. you may not be able to see me again. Be in touch. All right, sir. kẹ́gbà náà wà kó má sí mi ṣé báyìí má sun lé ṣe ráṣá yẹ́ràndẹ̀ yẹ́ràndẹ̀ yẹ́ràndẹ̀ wọ́n máa ń pààyàn iṣẹ́ yìí náà iṣẹ́ yìí ṣáà. fún mi leave sí ṣe mo ti lo gbogbo leave mi tán but I promise I promise you tí mo bá débi iṣẹ́ I will just do one or two things and I come back home. Sure, sure. I'm sure. <laughs> I don't want you to go. Ah, <laughs> No, no, no. For long. Ah ah, kí lẹ ń sọ yìí ah, ṣé ẹ̀yin gáìsì yẹn ẹ mọ nǹkan sọ ni kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe láyé yẹn ṣì need obìnrin ní life yẹn ẹ need obìnrin you need a woman in your life ẹ máa fit obìnrin ṣe ni what are you saying. do you, do you know something I concur with that. Okay. ìyẹn pé I agree pẹ̀lú àwọn points tó ń jù Because there's nothing whatsoever that you want to do as a man, you need the woman physiognomy as a catalyst to yeah. catapult you into your peripheral oh, of the phenomenon. Come in one please. Just keep quiet. What is he saying? It's the truth, Nanga. See, let me say something to you. Yeah. Me as I am, Nanga, I don't have any regard for women at all. <laughs> yes, Nang. Why is that? I know what I'm talking about. Is it because you have not seen some bad things that women do? The reason, eh? See, this me that you're looking at, eh? Yes. <laughs> Now, small remain i for don't do blood money because of woman. Abbas. if you know waiting woman don't do me for my hmm. life so all this regard where you dey get for woman me i no understand o. Oh. Ah, you mean you have indulged yourself in blood money? Okon, keep quiet. Hey. So you see Calabar with money una be the same thing. Ritual is na it go for una. you come dey talk? They no see and do for you on Orise for any ritual. No be that one o. Na because say woman chop my eye o. Oh. Chop your eye, Don't be eye. Don't be eye be this. See see, let me tell you something. Ìwọ sọ̀rọ̀ tó lọ́pọlọ ń tiẹ̀. Yeah, oh, because at the end of the day, What I want to dwell on is the fact that you still need women. Oh yes. If because if you want to talk about the frontage. Ìyẹn ti Wow. Or the backage. Uh. Ìyẹn ti àwọn <laughs> So yeah, that is what I'm talking about. Yeah, yeah, you right. You need to go Paris Pasu. Professor, now, all this one are noise now. Professor Jabulani, you are, you are, you are doing well. Àwọn Igbo, àwọn Igbo, olórí Ina, Okon, look here, Okon, you do not see the money. Women are dangerous. Women are dangerous. I cannot have anything to do with them. If you say women are dangerous, where will you eventually Dakota? yìí you because you need to ṣe àkótó náà. let me do something that nobody will understand. leave that thing you're talking about. okay yo yo no men like them. ana we abogi abeg come give me cigar. o yẹ kẹ́kọ̀ọ́ ẹ̀ka mi ṣe jẹ́ kí n máa ṣe kí n máa Yeah. ewu yá ọmọ oníkú aláriwo yọ̀gọ̀tọ̀ yọ̀gọ̀tọ̀ ní kun àjùbà ọ̀gá ilẹ̀ pẹ̀lẹ́ ah, ah. Eh. Ah, eh, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ ẹ̀ ń kọ́. Mm. ó ti lọ ìbọlẹ̀ eh. ń lọ àbí ṣé máa ní ìbọlẹ̀ tí ń bọ̀. lórí <laughs> ẹrù dorí ńlẹ̀ ó yé mi èyí wọn lọ bí kankan wọn lọ rìn àjò kankan bẹ́ẹ̀ ni wọn bọ̀ láti rìn àjò kankan ah. ìyàyín náà lèmi ń bọ̀ sòsè. dádì lẹ wá gbé báàgì báyìí dání ah. kí ló dé. ẹ gbé bí mo ti ń bọ̀ ni mo fẹ́ wá fara pa yín ni mo fẹ́ bá yín sọ lídé kò yé mi sá ọlídé bíi bíi dúbà wò bó ṣe pé ẹ̀kọ́ wá kí mi pé kẹ́tù padà lọ́lé lè ní. ẹ ọ kí n tọ́ mọ̀ pé ìwọ nìkan ni o pọ̀ lọ́wọ́ mi kò ní ìwọ̀n mi láti fi ọ̀lẹ̀ bẹ́ẹ̀ kì í dín ní ìdí mo fi òwò pé tọ̀ ṣe máa bọ̀ àyìn kí n wá bọ̀ pẹ̀lú ìlú. ẹ bíi ọjọ́ méjì àbí ẹ padà lọ́lé. ojú wọn náà bá rẹ̀rù tí mo dì ilẹ̀ yìí wàá mọ̀ pé kì í ṣe ẹrù ọlọ́jọ́ méjì ó tiẹ̀ wá yá mi dùn kí n má tiẹ̀ dààmú yín púpọ̀ ní oṣù méjì péré oṣù méjì oṣù méjì péré <laughs> má fi gbá kó sí o. kò mọ etí pé tí mo ṣègbéyàwó ah. lọ́sẹ̀ tó kọjá. ẹ mọ mọ ẹ kí ni fi ṣe yẹn. dáadé owó ni ẹ mí sí mi. Ah, ah. ẹ rọra ẹ ṣe kò tó kéèyàn oníṣẹ́ ọmọ rẹ̀ lọ́wọ́ pé wọ́n nìkan lọ wà lọ́mìnà kẹjọ ọ̀fẹ́ máa lé mi lọ ọ̀fẹ́ ta mí dànù pé n bàbá mi ọ̀dà ńgbà tó yẹ pé yàrá ọ̀tọ̀ lèmi ọ̀wà yàrá àti yín ọ̀tọ̀ ni wọ́n kálukú ọ̀wà lérí ọwọ́ <laughs> gbèsè gbèsè ọ̀hún. kí ni ẹ kí lẹ fẹ́ jẹ àbí. ẹ̀yin mò ń wo pé kí n wá nǹkan tó tutù kí n fi rẹ̀ gbẹ́ torí inú òun lèmi ti ń bọ̀. ẹ fẹ́ nǹkan tó tutù. ẹ nǹkan tó tutù mo fẹ́. ìlóhùn yìí tó há báyìí. a ah, kì í tiẹ̀ èmi mú lóhùn mi ọmọ pé wèrè lè ẹ́ bí wo wèrè n bá mu mi tútù sí nísìn àbí mo bá mọ ẹlẹ́yìn dòdò tútù sí yóò kàn là ní má fún mi ní alcohol. Eh, alcohol. bẹ́ẹ̀ ni ọlá 好吧。 september visitor yìí kí n yọjú sí ní pàjáwìrì. mi ló fẹ́ sọ pé ẹ sọ fún wa pé ẹ ń bọ̀. ẹ̀rọ mi yẹn yé sọ pé kó fò ń bọ̀ mo wò pé nǹkan wá ṣe háì bá ọmọ yín díẹ̀ ní ìwẹ̀. ó necessary sir. bọ́ọ̀ níbi iṣẹ́. Ah, ṣé ẹ wà òkè. Ah, ah, èmi rẹ̀ rẹ́gì pẹ̀lú ẹlẹ́rìn dòdò. mo <laughs> wà dáadáa ni. báwo ni kita. Sorry, I'm sorry, I'm sorry. ọmọ mo yọ sóhun náà ní pàjáwìrì òun ní ọmọ ọmọ ṣé wọn ti jẹ. Trust daddy. bá bàbá jẹ. gan abàtì sí sọ́sọ́ wọn o abàtì sọ́sọ́ wọn abàtì sọ́sọ́ wọn abàtì sọ́sọ́ wọn ọmọ mi I don jump spot bed I don jump spot bed o. My budget, I am two hundred and fifty thousand. Oh, my man. I am now two hundred and fifty thousand. Hello, sir. That what is calm down. calm down. Thank you God, are constituting yourself into a public nuisance. Hey, what's wrong with you? Okay, okay. Now you say you have chopped two hundred and fifty thousand two hundred fifty àti tàtọ̀ tí wọ́n lò gbà yẹn tó lè ra lẹ̀ ah, àfi tó lè ra mọ́tò. don't tell me that. gbàgbára lẹ̀. I know where I'm going to go to. I'm going to buy land with that money and start building my own house. Oh. Okay, Okon, Okon, how we go go collect this money now? You don't understand. hey, hey, what is it now? Oh my dear. What it, I'm just confused. No, give me my book. My book. Oko, my man. No, I don't do anything. My man. My paddy. Oko. Now, Fana. Oko. Because you hear about this money. Hello, my friend. Let me tell you something the the bottom line is how you want to collect this money now. Uh, you know what? Let us go. As I am right now, no, I don't want anybody to follow me. As I am right now, I want to go and collect my money, and nobody should follow me. Mbok. No. When nobody will see me, I'm going very very soon now. We are oh, going. Oh. You know if go like that. Exactly. How about if you road now? If you collect money for your hand. Thank you, my brother. Why they going to do it for us for this Lagos? Okay, I am going to go in the midnight. Ah! ah! That is the ah! worst. It is in the midnight. You know. The evil forces exactly. penetrate and act in a dubious right. and exactly. idiotic manner. You can't go in the midnight. Right. I cannot go in the midnight. Right. I cannot. Make, I'm going to go early in the morning tomorrow. Early, very early in the morning early tomorrow. Early in the morning no, is not good. Let the Yahoo boys they work out. They go collect the money for you. And the witches and wizards. We have to go together. No, none of us I have an idea. Okay. I have an idea. I have an idea. Okay. Many ideas in having. I go follow you. No, ìlànà idiot ni ẹ kò yẹ kó sọ nǹkan tí wọ́n sọ yẹn. Bẹ́ẹ̀ni wèrè sọ̀hún, àjọ máa uh-uh. tẹ̀lé ni, àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa tẹ̀lé. Uh, we have to go together. No, no, no, no. I have an idea. I have an idea now. Hey, eh, eh, jare. I'm going to go to the market to stop touching me now. I don't want to have anything to do with the girl right now. Yes. Stay, stay away from my friends. I want to go to the market now to buy a map that I'm going to use to cover my face. Once I cover my face and go, I can collect my money and nobody will you see me that I have money. You cannot do that. No, no, no. Don't go. Okay, make una wait. I'm coming. Uh, I won't God! Go. Ah, ah, oh okay, you don't look like that. <laughs> but you want to say, you say you be crazy, you be crazy. No, but for real, that's that's that's the way it is. But sure. Okay, let me tell you this. You practically forced me to get married. mo dẹ̀ marry tán kò abandon mi. because marriage is a good thing. ah kí ló ń ṣe ẹ. ìyẹn ló wá fi abandon mi. no no no mi abandon ẹ o mọ̀ pé bó ti ṣe marry yẹn mo ní láti fún ẹ ní space so that wà á enjoy ìyàwó ẹ then you know after then wà á ṣẹ̀ṣẹ̀ wà á máa ráyè títí àwọn ọ̀rẹ́ lẹ́kọ̀ọ̀kan but kọ́kọ́ feel free pẹ̀lú woman yẹn. why is everybody in my family say they want to give me space before because i'm married. yes because you need to show that woman how much you love her kó jẹ́ kó fi ilẹ̀ o ti wà pẹ̀lú àwa láti kékeré náà òun ló ṣẹ̀ṣẹ̀ wà pẹ̀lú. <laughs> this just reminded me where you are. wọ́n wá ń kó wáyé tá a máa lọ ṣe one bad thing and i mean that mean you come follow me because me i be gentle person. kò pé wọ́n ní body láti kékeré so o máa ń gbèjà mi tí wọ́n ti dá wàhálà lẹ̀ máa kọ́ dalẹ̀ lórí ni wọ́n náà dúró ẹ̀ kí ló ṣe kí ló jẹ ara. no problem no problem lo kókóra ẹ lọ́jọ́ what's the movement. yeah Abuja ló yà o. Abuja tó ti ń lọ ní ah, orí mo ti di mi ni on to the next one. Ah, do you even rest at all. I try to but um, ìdí iṣẹ́ ńlá tí mo ní lọ́lẹ̀ so kéèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ náà ni kò ní ráyè iṣẹ́ rẹ̀. so when am I seeing you. soon you know uh, I'm actually gonna surprise you. tomati dey from this tree welcome to your house. Just spend like two minutes. Àwọn méjèèjì ló yà fẹ́ jẹ́ fún àwọn. Ní wàhálà náà. kí ló dé kí ló wá ṣe sí báwo ló ṣe wá báwo ló ṣe wá ṣe tó di bẹ́ẹ̀ yẹn. kí ni mo fẹ́ ṣe tó bá tẹ̀ jẹ́ mọ́mì ló ṣe léyìn sìn tí àmì bá wà láyé máa ní pé yẹ́sọ fẹ́ kọ́ mi one or two things nílé ọkọ pé ilé tí dáàdi wá jókòó síbi kí ni mo fẹ́ ṣe ṣé mo fẹ́ lé wọn kúrò ní I don't ẹ wọ èmi ò find there for you because it's not funny. ẹ wo èmi ò ní pé kò lé wọn kúrò o mo sọ pé tí wo bá yàn lọ tà pé àdúrú ẹ à bàbá wa ń bẹ gbélé ọkọ nǹkan burúkú ni o kí ni kí this woman. i don't know. hello. yeah baby eh, ṣé dájú ò tí lọ. Uh-huh. okay fine àjọ um, wo ẹgbẹ́ trans wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ díẹ̀ kó bá mi yọ owó tó wà bẹ́ẹ̀ kókó fún dáàdì ṣó ti okay. bá mi sọ fún ọkọ all right. okay all right now i'm okay i'm okay. báyìí sáà. benson ló ní kí n fún dáàdì lọ́wọ́. ẹ ní àwọn máa fún olóṣù <laughs> àwọn àwọn gbà tí wọn ò ní fẹsẹ̀ yìí lọ síbi tó ti wá padà wá fún olówó náà. ṣó ti gbàgbé ni. dáàdì ò lọ lọ́la dáàdì máa wà níbí fún two months mi ò dẹ̀ ti sọ fún benson. And you know Benson could like anything extra or any other person attaching to his wife òun àti ìyàwó ẹ̀ nìkan ni. Báwo mo ṣe fẹ́ sọ fún? Báwo ni mo ṣe fẹ́ sọ fún? wo ah. fún mi. àmì tó bá yẹ kí mọ́mì náà ṣe máa sọ pé bí wọ́n wá ṣe omúgo àbí kìnnì kò dẹ́sí pé ṣẹ̀ṣẹ̀ bímọ ṣọkùnrin bá. ọ̀pọ̀ ọdún mi èso lọ́bẹ̀ mi gbọ́n kà pé bàbá iwájú kò sí ẹni ọkọ. èmi gan àtúbìrin mi ì lè gbárù ẹ̀ kí ni kí ni a lè wá ṣe sí báyìí ewu ewu wọ́n mú nǹkan tó máa ṣe sí o ṣòro ìjì jókòó yìí mi ì tí ẹ lè sọ pé mi ì tí ẹ ah. dábì mo ti bọ̀ gbọ́dọ̀ tó kù lọ́wọ́ only because you know I love you so much. Sorry? Is that what you're gonna say? You're sorry! That is all I get. You're sorry. Calm down. Okay, in my house? So listen, at your wedding, just a few weeks ago, we didn't go abroad for our honeymoon. We decided to stay in this place. And all I'm asking for is privacy. Is that too much? It's not, but she can lay one down. You don't expect me to tell my father to you. Babe, I'm sorry. Just please. Uh, fancy, fancy. Oh, Daddy. Fancy, fancy. Daddy. I don't obey music. Sórí bó ti wà ní, ó yẹ kí àwọn tí wọ́n ń ṣe sìgá bẹ́ǹsì e kí wọ́n sọ di bàmbásádọ̀.

Hmm. àná mi má jẹun gbàgbé bọ́ bá di ẹ̀yìn òpin ọ̀sẹ̀ yìí ẹ̀mọ́ fẹ́ kémi rẹ ká jáde ká ṣe fàájì lọ káwá fobìnrin lẹ̀ ń lé kó wọn máa múlé lọ torí ńgbà tá a bá mọ wèrè mọ wèrè lọ́hùn ni òun lè fáwa ní oúnjẹ tọ́lá tá àyàn á lè pa tá a má gbọ́ ẹ má fa tá a jẹ kọ́. dájú iṣẹ́ máa di wíkẹ̀ndì mi. ṣé sí àyè ló di ju wíkẹ̀ndì lọ àbí kíkẹ́ ní lẹ́yìn ẹ kíkẹ́ ò tí ì sọ fún mi. á jáde á. ẹ wá di ẹ̀yìn òpin ọ̀sẹ̀ ká jáde a máa jáde òpin ọ̀sẹ̀ lè tán ọ̀tọ̀ lọ fi ṣe láti wọ́n ní wọ́n fúráì tó bá gbọ́dọ̀ òpin ọ̀sẹ̀ tó bọ̀ á kàn jáde. ẹ bọ́bọ́ dájú ṣé ẹ fi pé oko yín ní village tẹ́ẹ̀ bá àtẹ̀ǹtì kókó lè wù ú bẹ́ẹ̀ all those ìmọ̀ ẹgbọ́ bẹ́ẹ̀ wọ́n ni wọ́n pa olóde wà láyé ń gbà mí báyìí tó dèrè òwú gbẹ̀gì tí ò ó sì sí sórí ẹyin gbogbo à ń mọ́nítọ̀ ẹ̀yìn oko à ń ara wa ṣe kínní ni ọlọ́run ní sọ wa tẹ́lẹ̀ ń wa bàbá wà láyé ní ilé Did you, did you see that? Did you hear that? Fine. Fine. This is fantastic. ẹ mo pa mo pa báyìí pa mo tún tún wálẹ̀ báyìí pàkà ó tún wá tutù ẹ. ẹ dẹ̀ rí rìmọ́tù ń bẹ̀. mo rí. ẹ ẹ tẹ ọ́ọ̀fù ń bẹ̀. ẹ bóyá kí n wá lọ wọ ìlú rà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ àlàáfíà lè wà ah, àlàáfíà là wàhálà kájọ ìlú ìwọ ìkó ní ni ó yẹ ẹ lọ sùn ọyẹ tẹ́yìn ní òde sùn ó dàrọ ẹ tilẹ̀kùn pa pátápátá báyìí ẹ ó dàrọ sà. this is one a.m. one a.m. tàbí ètò wa bí no no bọ́ọ̀tì tẹ̀lé ìjẹta ọ̀rẹ́ tó lè dàgbò. Wake up, Bart. ó dà pé ó fẹ́ rẹ̀ díẹ̀ like ó sick or something. Um, àti kò sick o àti kò sick o ẹ jẹ́ kí n try láti. ṣé sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ sì. mo gbọ́ fún wọn ní pé bó ṣe sun throughout àná náà nìyẹn kí nìkan tó rí lè ṣe. it's very ridiculous honestly bàbá ìyàwó mi wọn èdè kó wá sílé wa so every one a.m. lóru máa tọ̀lẹ̀kùn lé wa lórí kó n fẹ́ wá check àlàáfíà wa tó báyìí ti jí mi báyìí mi ò lè sùn lọ so I've not been sleeping well in fact the colleague ní kí n wá receptionist pé báwo ni schedule meeting for today kí n kàn pé kí n relax there ó ṣe sọ̀rọ̀ nìyẹn. Ah, kò fọ́ọ̀nù rárá o your father-in-law oh my god. ó ní irú tèmi. mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ tó dáa pé father-in-law ẹ lè máa jí ẹ láàrin òun ní one a.m. that's very very wrong. Ah. Wow ẹ̀wọ̀n mi ti máa bẹ̀rẹ̀ ẹni mo mọ̀ ẹ jẹ́ ká máa lọ. ṣé mi ti ẹ ti bẹ̀rẹ̀ ni. má pẹ́ má pẹ́ má pẹ́ is this is embarrassing. Embarrassing. ṣe mr benson yìí. John to see the chairman, okay. and from there we're heading to the office. What about the pro forma invoice? Um, mm, you don't have vision on that, though, but mo ti ṣiṣẹ́ and everything is fine. The mo yín sọ̀rọ̀ báyìí one. wà nínú mọ́tò tó bá Fantastic, fantastic. That is an issue lónìí ni ẹ̀. I think we should be on our way. Yeah. What does it look like I'm doing? Mo fẹ́ lọ wẹ̀ Nothing mo ní kí n fẹ́ pack oúnjẹ lọ síbi iṣẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ yẹn bóyá ẹ̀kọ́ jẹun ní ibi iṣẹ́. friends are very okay wọ́n jọ ilé ibi iṣẹ́ wọ́n jọ ilé ibi lójú ẹ̀. tó bá dẹ̀ don't even tell me all. èmi ń bí ọ ṣé ẹ̀ṣẹ̀ ni kí bàbá ó fẹ́ràn ọmọ kó wá kó wálé ọkọ ọmọ ẹ̀ kí wọ́n máa sọ fún mi pé tọ̀ kémi ọmọ lọ kí n kú òun lé ọkọ ẹ̀. dàdé kò rí bẹ́ẹ̀ ẹ mú bá ṣe márì ní ẹ jẹ́ fún wa ní time láti get to know each other àmọ́ ká gbádùn ra wa mọ́kànkan mi kò láì third party ó kó jọ́sọ̀mù àti ìyàwó ẹ̀ ní dádì ó ṣe pé kínní. ọkọ ẹ ò fẹ́ràn èmi èmi lèmi sì kẹta nídìí mọ̀ rẹ̀ àsùnkún rojọ́ ilé ló tú bàbá yìí rọra ṣe o àsùnkún rojọ́ ilé ló tú ẹ má ṣe dá wọn láyé o bàbá yìí ò lójú tí ọ̀la lẹ́yìn kì máa lọ kì máa lọ lọ́la kí n tinú lé ilé wo tó yá kò tí wàhálà èmi kì í tinú lé ilé wo yìí má kúnlẹ̀ fún mi èmi lábírúyà tí mo jẹ lórí rẹ o. kò sóhun tó burú ní kálọ̀bọ̀n ìgbélé. kò sóhun eh? tó burú ní kálọ̀wà láfíà ọmọ. akọjá àyè bí tàbí yọ sí rẹ bàbá o. Eh? ohun tó ń ṣe mí tí inú mi fi bàjẹ́ kò lè yé ẹ. pé ṣé kìí ṣe pé bàbá ọmọ yìí mí sí ẹ. miss nígbà wo sígbà wo wedding how many weeks tó bá miss ẹni then I see that as madness. ọ̀rẹ́ torí ọ̀rọ̀ ọlọ́run kan sọ wípé àrìjà lónìí kọ̀wá àmúni alàníṣà lóòótọ́ ọkọ láláṣẹ ìyàwó ẹ̀ àmọ́ wọ́n tún wá sọ́nbì kan pé lẹ́yìnsà ṣẹ̀dí ìdúnmọ̀ ń gálàbà náà sà ìnáma ṣẹ̀dí ìdúnmọ̀ ń gálàbà náà sáwú ìndàlígàdọ̀bì kì í ṣe alágbára ẹni lẹni tó máa ń ṣe nǹkan pẹ̀lú wàhálà nǹkan tó fi ń mọ ọkùnrin at same time òun náà lẹni tó bá ní kápá lórí ẹ̀mí ẹ̀ nígbà tó bá bínú so gbogbo nǹkan tí ọmọ yẹn ń ṣe yẹn mo fẹ́ kó farabalẹ̀ láìpẹ́ láì jìnnà wàá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ ó yé ọmọ tó ń sunkún ó dẹ̀ yé ìyá ẹ̀ tó ń lọlẹ̀ tó ń fẹ́ kó ṣe sí i. ẹ kúlé o. Ah. Benson how are you? ìyàwó ẹ̀ ńkọ́. aláfíà ah, ni. Ah, báwo ni kọ́lá kọ́lá kọ́lá mọ̀nsí. látàárọ̀ tẹ́yìn náà ṣe ti jáde lọ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni o everywhere traffic eh? in fact i'm so tired. no problem. benson pẹ̀lẹ́ ok. ma My my my ma sorry uh, the, our boss is expecting the best from us so gbogbo ilé ìtẹ́ ń ṣe yìí báwo lẹ ṣe fẹ́ kó in fact kó ṣe praise wa if you didn't do the best please i want you to do your best and make it perfect okay and you what about the project tí wọ́n gbé fún yà. yeah i'm almost done by two i'm still on the table. are you sure. yes sir. make sure you do that. yes. Um, if there is any any problem you're having with the project, make sure you call her so that she can assist you in any way. Yes, sir, we will. Benson. Good morning. Oh, ṣùgbọ́n kò tún sọ fún mi. Make sure pé ṣe é. Benson. Benson. ṣe wọlé tán ní bẹ́ẹ̀ náà tẹ̀lé wọn wọlé ó dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bínú ó storm out kò dẹ̀ padà wá sílé látọjọ́ yìí mo ti ń pe bẹ́ẹ̀sì látọjọ́ yìí bẹ́ẹ̀sì náà dá mi lóhùn kí ni mo fẹ́ ṣe. listen to yourself hmm? dadi so ṣìgìdì mọ́dì wọ́n so aṣọ rẹ́ẹ̀dì mọ́dì benson náà wọlé benson storm out látijọ́ yìí mo dẹ̀ ń pè kó gbé fún jọ put yourself in his shoes tó bá jẹ́ pé bàbá ọkọ ẹ̀ ló wọlé tọ́sọ ṣìgìdì mọ́ọ̀dì wọ́n rọ aṣọ rẹ́ẹ̀dì mọ́ọ̀dì ìwọ wá wọlé o wá rí wọn what would you have done. of course I, I, I wouldn't feel happy. so what do you expect him to do. ẹ kí ni kí èmi náà wá ṣe. but ṣé mo mọ kankan pẹ̀ ni. oh do I know what's going on. so because you don't know anything about your mom tó ń ṣẹlẹ̀ do you know what's going on ó yẹ kó bẹ̀rẹ̀ sí ní gbé kọ̀lẹ́ kó máa pẹ́. I don't understand. ṣé wọ́n accuse me ni àbí àbí báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. I called you here to come and assist me, come and help me, bá me what solution sí nǹkan tó ń and you're just accusing me falsely. Kí ló ṣẹlẹ̀ náà? Okay, má bínú. Èmi kàn rò the èèyàn ní ẹ̀nà ọ̀hún ṣe bẹ́ẹ̀ jẹ́ ló ràn through veins Eh, Put this guy in your shoes. Ìwọ náà wàá fíìl bó ṣe ń fíìl náà. Èmi náà mi ò mọ, ó mọ̀ kí mo sọ náà kí ni dáàdì kó wálé wá bẹ́ẹ̀ fún obìnrin láìṣọkùnrin kí ló dé kátẹ̀ ọkùnrin ní ẹ̀sìn àmọ́ wípé òkè ọkùnrin sí ọkùnrin obìnrin ní ẹ̀nà ọ̀ nígbà tí kan wá bẹ ṣe ó ṣẹ̀ṣẹ̀ bímọ tó wá bẹ tọ́mọ òkè kí ni plan ẹ̀ ń sìn kí ló fẹ́ ṣe. I don't have any plan that's why I called you here mi ò tẹ mi ò tẹ fẹ́ bá dádì sọ̀rọ̀ mi ò fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi ò fẹ́ mọ̀ reason why tó ṣe nǹkan tó ṣe because inú ń bí mi gan ṣọ́ fẹ́ dalé mi rú ni kí ló dé gan náà eh I'm not a for telling him to come here. I don't even know what ṣe mí mo kí má parọ́ mi mo mi ti ẹ̀ lè bí ìmọ̀kọ ẹ̀ náà torí ọkùnrin ni bó ṣe yẹ kó ṣe náà ló ṣe ṣe yẹn so ìwọ ló máa ń mọ ọkọ tó fẹ́ ṣe next báyìí. wọ́n ní help me stop blaming me ah if I help you find solution na wá báyìí if you yẹ just wo nílẹ̀ ọba ti help me bẹ́ẹ̀ni máa gbá ojú àbúrò ilé ìta òsì kí ló ṣe eléyìí ó oh, mi ò blame ẹ̀ mo blame ẹ̀ lè kí ló rí lára ẹ̀ wọ́n bó ṣe rí eléyìí tó ṣe mú kótóró bíi ìdèrí gold máa gbé ìgbà tí kò wọ́n bí ẹ̀dá àwọn eléyìí omugbọ́ni kó wíwí dánú yọ tí kì í kí ló ń ṣá kí ló ń ṣá kí ló ń ṣá bíbí ẹjọ́ ẹjọ́ ẹjọ́. gbé wọn sí ní báyìí. mo ń lá òkú wá sí i. àwọn èèyàn bá lọ jà ní báyìí ṣá bóyá làwọn bẹ́ẹ̀sì bàbá. àwọn ẹ̀rọ bẹ da fàájì wàá rú ni ṣá. Oh, ok ok just a little bit. marital bed pé kí ṣìlá ọkọ̀ bẹ̀ bọ́ bẹ̀ bàbá tí ìyànjẹ́ mi rà. lóòótọ́ ọ̀rọ̀ tí òun sọ wípé ẹni tó bá lórí òní fìlà and èṣù èèyàn kan áńgẹ́lì èèyàn kan ni o mo dẹ̀ wà very sure àwọn ọmọ méjì tó ń jà yìí èèyàn kan ṣáà máa gbà àwọn méjì sí. ìyẹn ti ṣí ọ̀yọ́. to me when we talk about marriage èmi ò rò pé marriage wà important but me looking at it based on what is being written in the scripture both Holy Bible and Holy Quran pé marriage wà very very important fún ọkùnrin tí ò bá lè ná. to me marriage is a scam. you're right absolutely right marriage is a scam. yeah marriage is a scam. it's a scam. scam. èmi tẹ̀sí wa okay i need to go. ilé máa lọ tó ṣe lọ sí àjọ ń ni because ṣe bá pẹ́ jù bí báyìí sìn ìyàwó mi máa bẹ̀rẹ̀ sí ń pè that's good. I will just maintain here yín tèmi lọ I will still have some more drinks. Hmm? Yeah. tell me to calm down èmi ni mo mọ ọkọ tójú mi ti rí gbogbo tí mo ti gbọ́ so don't tell me to calm down bóyá so yẹn inú bí mi you are not in the kitchen so I do not expect you to feel the heat. Um, sori èmi àti kékeré àti sọ̀rọ̀ ó dẹ̀ ti sọ ìtọ́jú nínú ọ̀rọ̀ mo kàn fẹ́ kó ní sùúrù kó dẹ̀ mọ̀ wípé orí bíbẹ́ òun kọ́ ni oògùn orí fifo. ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí máa bẹ orí tí mo bá bẹ orí tán máa gbé sílẹ̀ máa fi ẹsẹ̀ máa fi fọ́ orí náà pa. benson no listen to me ṣebí wọ́n ti máa rí so you do not understand kò lè yẹ. but benson i'm your friend. you are my friend but you do not understand the game of marriage you don't know what it takes to be married. Daddy. Hey. Hey. Daddy. Daddy. Daddy. Daddy. Daddy. Daddy. níbo lójú ẹ rí nǹkan lójú mi rí ni you won't take it and i'm disappointed. oh the balance one don't tell me that please i i see my experience are we going out or not. kọ́lá kó màmá bí ó ṣe o i don't gbàrí àìrò ah, in short èmi gan mo try best láti even na bita man jẹ́ àti man one or two gan there is no way to be found àbí wá. Tọ́pẹ́ money is nowhere to be found. ẹ ò kàn lè jókòó báyìí náà ẹ eh, ṣé bí ìwọ náà máa mọ àwọn tó close mọ́ náà ó yẹ kó mọ bí tó lè wá ọkọ ẹ sí bóyá ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò àbí nébọ àbí ó yẹ kó mọ bí tó lè wá bó jẹ́ kí n sọ fún ẹ. àwọn èèyàn máa rò pé bóyá ọkọ̀ ògùn ṣí lọ ni ó mọ̀ pé wọ́n máa rà ó tọ́ ìmọ̀ sọ fún ẹ wọ́n ti rò pé obìnrin kò sí nǹkan a lè ṣe wọ́n máa rò pé ó fẹ́ jókòó lógún ẹ̀. ogún èwo mo ti pè gbogbo èèyàn tí mo mọ̀ mo ti pè àwọn fámìlì ẹ̀ mo ti pè àwọn brothers àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ò dá mi lóhùn kò sí ìkọ̀kọ̀ tó dá mi lóhùn mo ti wá mo ti bẹ everyone tí mo mọ̀ mọ̀ eh, but ó léyìn nǹkan tí mo mọ̀ pé mi ò tí pè bí cousin ẹ̀ ṣá gbọ́wọ́ súnmọ́ ra wọn gan they're very close but mi mi ti pè yẹn ah. mi ò ń really see around. wá pè ní ó máa pè é wá pè é ó kọ́ ẹ lá ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ nà ọ̀hún ọkọ ẹ̀ là ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo eléyìí náà kó má kàn dà pé ọkàn ń sọ̀rọ̀ ni màá sọ fún ẹ ọ̀rẹ́ ẹ̀ ni mí òtọ́rọ̀ ni màá bẹ́ẹ̀ sọ wàá mọbi tọkọ ẹ wà wàá pè wàá wà òkò lè máa tẹ́wọ́ báyìí tẹ́wọ́ báyìí tẹ́wọ́ báyìí èmi ò sí bẹ́ẹ̀ o tó má dé lọ́la àti tọ́lọ́fẹ́ ilé ẹ̀ jáde bóyá òfògùn sí ọkọ lọ kó lè jókòó lé gbogbo àwọn ogún àbí ẹ̀ máa sọ pé mo sọ ti tèmi o kó má dà pé mi ò sọ o ó kàn lè jókòó obìnrin ò kí ṣe báyìí mi mọ ibi tó wà kò kí ń yẹn wà wá ọkọ ẹ ní. ọrẹ mi ní ẹ̀ máa bẹ̀ tó mi ẹ wá èèyàn mọ wà. n náà ṣe máa kí n máa sọ. Oh. kan kò sí ojú yìí ó wà ó wà mo fẹ́ rí i ni. ṣé kò sí wàhálà ni. mo fẹ́ wà dé. mo ti ń sáré jáde ṣé ok no bá mi sọ̀rọ̀ náà tí n bá dé di àwọn. ìkọ̀kọ́ ló ṣẹlẹ̀ láàrin èmi àti dádì àti benson inú wa bí benson benson wa kúrò lé látọjọ́ yìí nítorí ẹ̀gàn náà mo ti lé dádì padà lọ sílé pẹ̀lú ẹ̀ náà kò fẹ́ padà wálé. kò wálé. dádì dẹ̀ ti kú lọ́dọ̀ yìí uncle Benson ò dẹ̀ wá Okay, um, mi ò fẹ́ kó kó ṣá fọkàn balẹ̀ ok um, èmi ń jáde ń sìn máa padà dé báyẹn lé èmi náà máa máa pè bí mo ṣe ń we'll get it settled don't worry just become my nurse. ẹ má pè má pè let's go. Uh, jíbọ́lá ẹsẹ̀ mọ́rì tó ń jẹ́ bọ́ká kọ́ńpútà èyí lọ́mọ pé ohun tí gbogbo yìí sọ hello. àwọn ẹjọ́ mẹ́ta yìí ti bẹ̀rẹ̀ báyìí <laughs> torí bọ́ọ̀mù ẹkùnrin nǹkan lóṣù tó ń bí fẹ́ fi ẹ́ ṣe owó ní kẹ́ o. gbọ́rọ̀ ó sàn jẹ̀bọ̀ rírì lọ. mọ́mí ṣé ọ̀rọ̀ ni wèrè yìí sọ ṣá. mo mọ ọ̀rọ̀ ni o. ọmọkùnrin kan ṣoṣo tẹ̀mí bí ṣínà ẹyọ kan tí mo bí. mo mọ àbàtà mi kẹgbà ní kẹgbà. ó fẹ́ fi èmi ṣoògùn owó. Hmm. ìgbọràn sọ jẹ̀bọ̀ rírì lọ. kò ń ṣe ti tèmi. kò ní ìdíkẹ́ ẹ̀ta kan. tí ń kọ́ àbàtà mi kẹgbà ní kẹgbà nítorí pé ìgbọràn ìgbọràn ó sọ jẹ̀bọ̀ rírì lọ méjèèlò. mọ́mí jà á ah, mọ́mí ti kú á ah, mo mọ̀ pé ẹ lè sọ mọ́mí ti kú àbíamọ ah, àbíamọ kú ọ̀rọ̀ ọmọ ha ìyá yóò wá dúró jẹun ha àsìkò tó yẹ kó máa gbádùn lélẹ̀ yìí ha mo abiyamọ fún ọ̀rọ̀ ọmọ o abiyamọ ayé yé ọkùnrin mi. àṣẹ lóòótọ́ ni ṣínà ìwọ fẹ́ fi mí ṣe oògùn owó ah! ó mà lágbára o ìwọ òru ọjọ́ jíjẹ ọjọ́ àìjẹ ó òru gbogbo wàhálà mi gbogbo làkàkà mi pé ká ẹ lè jẹ èèyàn òòró lódìrí mi ó wá jẹ́ pé ó wá wò ṣùṣùṣùṣù kò fi mí ṣe oògùn owó ló wá fẹ́ ló tọ́ sí ẹ jọ̀ọ́ ṣìnà ǹjẹ́ tó bá tiẹ̀ wá ṣe oògùn owó náà tó bọ́ sí kí ló fẹ́ fi àwọn àbúrò ẹ̀ ṣe sọ fún mi wàá wá wá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan láti fi ṣe ètùtù owó ẹ̀ ṣìnà ṣìnà òòró gbogbo wàhálà mi. pẹ̀lú gbogbo mi mo ṣe ń jẹ́ kẹ̀kẹ́tẹ̀ sáré tí mo sáré pé kẹ̀lé jẹ́ èèyàn tó jẹ́ mi ni mo ṣe ìyá tí mo ṣe bàbá tí ò sẹ́ni kọ́kọ́ ọjọ́ jíjẹ ọjọ́ àìrí jẹ́ wá fẹ́ fi mi ṣògo owó mi ò ní kankan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ mo fà ẹ́ lé ọlọ́run elédùnmarè mo fà ẹ́ lọ́wọ́. olúwa ni gbẹ̀nìgà ẹ̀dá kan sáà náà kí ló ṣe Oh, oh, oh, oh, oh, yes. Ah, o máa débẹ̀ ìgbà mélòó. Màá gbàbẹ̀wọ̀ kánú. ọmọ tó jẹ́ pé ẹ̀yin lẹ fà lọ́kọ lọ́wọ́ ẹ̀yin lẹ bí ẹ̀yin lẹ tọ́ tó fi rẹ́ni tó ń fẹ́ fẹ́ sómi wàá rí nǹkan tẹ́ ẹ lè ṣe kódà kẹ́ ṣẹ̀ wọn wọn ò lẹ́tọ̀ọ́ àti ní kẹ́ kúrò nílé àbí kọ́ ní kẹ́ padà sílé bá a tó ń ṣe pé ẹjọ́ ọmọdé tẹ̀ ń dá lérú. ṣèbí ẹ̀mí ìsìn wọn lè ṣe lọ́wọ́ nígbà tí ò ń ṣe pé bóyá ẹ fẹ́ dalé wọn rú ẹ fẹ́ dá wàhálà lẹ̀ láàrin òun àti ọkọ ẹ̀ kó tó ṣe yẹn kù díẹ̀ káàtó. ẹ wo ẹ̀yẹ má dá wọn lẹ́bi náà. èmi ni kíkẹ́ sọ pé kí n kú nílé ẹ ẹ ṣèbí èmi náà tiẹ̀ kó ti kú ń bẹ̀ kúrò ní iná ilé mi ṣeré kì í ṣe kúrò láyé èmi mo wò ó pé àárò ọmọ sọ mí tí mo gbàbẹ̀ lọ èmi ò níbi náà kankan tí mi fẹ́ bí fún ọ torí mo ti fìjà fọ́ lọ́run jà mo ti fọwọ́ mi lẹ́rán. irọ́ irọ́ kò kò sí nǹkan tó ń jẹ́ pé ẹ fọwọ́ lẹ́ràn ibi tó bá ti jẹ́ kéèyàn bá yàn wí èèyàn máa bá wọn wí ni pé ìwà tẹ́ wí ó kù díẹ̀ káàtó. Ah, ẹsẹ̀ ń ká owó àkàsẹ́yìn nígbà tí mo ní èmi alára wò tẹ́yìn ni mo kó ẹ̀sùn mo kó ẹ̀wò. ẹ wo. tó bá wá fẹ́ kí ni kí ni bí wọ́n bá wọn wí gẹ́gẹ́ bí wọ́n. ṣeé ṣe kí ìjòkó yìí máa wáyé torí wípé láàrin èmi àti bẹ́ǹsì mo fẹ́ kí àlà kó fi okú ọ̀lẹ hàn ni bẹ́ẹ̀ mo sọ torí ohun tí bẹ́ǹsì ń rò èmi ò rò pó lè rorú ẹ̀ sí mi ẹ gbé kí ni nítorí pé ó bá èmi nínú yàrá ẹ̀ pẹ̀lú ìyàwó tiẹ̀ tọ́jọ́ mọ́ tèmi èyí ni wọ́n túmọ̀ sí pé mo fẹ́ bọ́ ọmọ mi lájọṣepọ̀ ẹ́ jíde èmi ò ní sọ gẹ́gẹ́ mọ̀ èbó ni ẹyin bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ti máa kò sé. wọ́n ló ń bá sọ̀rọ̀ èmi ló ń bá sọ̀rọ̀. wọ́n ló díwọ̀. no ó ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi ni. kọ́ya jẹ́ bẹ́ẹ̀ ni o kọ́ jọ́dọ̀ tẹ ló máa díwọ̀ ni o torí kò lè bẹ́ẹ̀ mi sọ dáadáa rọ̀ gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ gidi lọ jẹ. nígbà tí òun wá wò sùnsùn tó ká mi mọ́nà yàrá torí ń tọ́ wà mi tí kí wọ́n bá ọmọ tí mo bí mi kí máa bá ẹjọ́ ẹ̀sìn kọ́. ṣé ni mo ṣàyọjú rẹ̀ èmi ni tọ́wọ́ mi ò tó ni mo lọ fi gọ̀gọ̀ ká board bet that I'm going to win. I'll make sure that the money is as much as million naira. Because I want to take you to America. I want you to go and see Michael Jackson. Michael, Michael Jackson. Do you know Michael Jackson? Michael Jackson. Oh, Michael Jackson. It's Michael Jackson now. torí ohun tí mo torí ẹ̀ pé ẹ̀yin tó le díẹ̀ ni. Ó ní arákùnrin kan tí mo wá lọ lé ń bẹ̀ ni. Pétọ̀ tí n bá tiẹ̀ bá, n ó rí owó gbà lọ́wọ́ ẹ̀ àtòun o àti iná ilé kò sí èyí tí mo bá nù àwọn méjèèjì mo wá wò pé tọ àti padà sílé gangan ogun ni torí kò tó ń jẹ́ náà mi tẹ́lẹ̀ kankan ó kú ọmọ máa gbé máa ń tọ̀ ní tí ọba rí o kó fi ṣe mí lànà kí n tó lè máa bá ìrìn àjò ayé mi lọ bàbá n ti máa sọ fún yín. ó lè ká máa tọrọ owó lọ́wọ́ yín náà. bàbá wo ṣé táwa ṣe wà yìí ẹ kò máa bóyá ó bẹ́ ṣọ fún wa wá gan orí nǹkan jẹ omi yìí mo gbà á lọ́wọ́ fẹ́ yìí mo ti gbà èmi náà kò fi ṣọmọ bọ́ọ̀ gbégbé bóyá lówó so bàbá ilé ẹ̀ kí máa fún wa lówó ká máa ṣe gbogbo nǹkan. Eh, ẹ̀yin lẹ́yìn rò bẹ́ẹ̀ pé mi ló yẹ máa fún yín lówó àmọ́ má gbàgbé òwe yorùbá tó ní bókété bá dàgbà ọmú ọmọ ẹ lọ yẹ kó ọ yẹ kémi o ti máa mọ ọmú yìí. ọmọ yorùbá owó yorùbá ti bá yé àwọn èèyàn jẹ gan. wíwí àtàlàmọ̀gbọ̀n lẹ́ ń pa yẹn ọmọ mu ọmú jùrù ó mu jùrù báwo kí lẹ́ ń sọ yìí. akúṣe ló ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bàbá. Eh, akúṣe ni ẹ bá mọ̀ bóyá o lè bá mi ríṣẹ́ àbò lè bá mi rí ọ̀nà àbáyọ náà kò sí ní tèmi ò lè ṣe ṣé wọ́n ṣàtún wà lọ́wọ́ mi ni wọ́n gún wà lára mi èmi ọ̀dà gbá kémi má ṣiṣẹ́. wọ́n máa tẹ̀ wọ́n mi àbí wọ́n máa jẹ́ mi. bàbá báńkì kan mọ ohun yín lọ nígbà tí ń ṣe báyìí bó lọ ti ń tẹ̀ wò nǹkan tí máa mú yín lọ ṣé táwa ṣe wà yìí akọrin kò bí àlówó ta ikọ̀ sí ti mo mọlé aláfa mo mọlé babaláwo mo mọ church kò sẹ́ńtà wà ò mọ̀ kò sẹ́ńtàmù. sinẹ sinẹ o sì ń fìyà jẹ mí láti jọ yìí sórí bẹ́mi ti wà yìí fúnra mi ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí ah, èmi lè ṣiṣẹ́ tó bá bá mi ríṣẹ́ ká tó wá sọ ni àdúrà ń gbà kò síbi téèyàn bá bọ̀rọ̀ ayé ẹ̀ dé báyìí tó bá jọ ọ̀dọ̀ ọ̀dọ̀ aláfa ni àbí pásọ àbí babaláwo ni àdúrà yẹn ó gbà ńgbà tó wá mọ gbogbo eléyìí kí ló lè tó mú mi lọ́bẹ̀ láti jọ yìí. bàbá ó sì yé mi. ọ̀ya jẹ́ àmà lọ ẹni sùn ẹni sùn ṣẹ̀ṣì níbi abẹ́ àwọn owó kan a lè fi wọ mọ́tò jẹun gbogbo. ẹ ẹ ṣìnà o kété àkóńgbà tí mo sọ pé torí kí n lè wá gbowó lọ́wọ́ ẹ̀mú e wa àmọ́ tó bá jẹ́ pé tibi tá à ń lọ tí ó ṣe mí láǹfààní ni nì tí n bá fi bọ́ sọ̀nà bọ́ títì gba gbogbo abẹ́ bíríìjì ni wọ́n fún mi lówó wọ́n mọ owó tọrọ o. oyè yẹn a máa lọ́bẹ̀ yẹn ṣe bí kówó yẹn pọ̀ sọ fún kẹ́nìbọ̀dì gbá nǹkan mọ́ ẹ má yẹ ẹ má yẹ kọ́ pé kò sí kankan lọ́wọ́ yín. ó yàn lo eh, fake life. ẹ ó yẹn pe ní fake life packaging ni fake life. ẹ eh, bẹ̀rẹ̀ eh, ẹ wo ẹ wo. ẹ kó nǹkan wá báwọn èèyàn mi ẹ jẹ́ mi máa ń bọ̀ ọ́ máa bọ̀ wẹ́rẹ́. àwọn súpà ti bẹ̀ yá sọ̀tẹ̀. ẹ kó nǹkan wá báwọn èèyàn mi ẹ jẹ́ mi máa ń bọ̀ ọ́ máa bọ̀ kalẹ̀ ń onígbìn òun náà bá mi ṣe bọ́ba ti wá ṣe tán máa ń jẹ́ kídi rẹ̀ ó kanlẹ̀ ń èso lóṣù kárí ń òní lórí pẹ́pẹ́ yẹ o. àmọ̀jẹ́ òtútù kó tó sọ̀ka lórí gáàsì gáàsì ni ó títí lọ sọ́gbọ̀. ẹ pẹ̀lẹ́. ṣe rí mi dáadáa thirteen roundabout. ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe fún yín. owó tẹ̀mí máa ṣe fún yàn èmi ṣe tí ń ṣe fún yàn tí yàn ó lọ máa bẹ́ẹ̀ ta. ògowó tẹ̀mí ó ṣe fún yàn èmi ò wo bọ́kọ ló ń tàn ń ṣe gbé e tó bóyá five gig lọ́pọ̀ ọlọ́rẹ̀ gbé àbí three gig ni tí n bá lọ ṣe five gig fún ọ lè yá wèrè everything has to do with memory card. àmọ́ èmi wo tí ọpọlọ rẹ gbé bóyá two point five ni mo lè gbé dé tọ́ọ̀fù rẹ mi lu ìtókù torí àgbàntara sọ̀rọ̀ mi yọ ọba ń nígbà fún ọ ní kinní kan tó fi sábẹ́rọ̀ rí. òun ni ó sọ̀rọ̀ bí àkọsẹ̀jáyé ògùn owó mo ṣe lọ sọ́ọ̀tì yọ̀ọ̀bá. Ah, ifá hmm owó ẹ̀kọ́ máa wọlé ẹ máa fún wa ní nǹkan tẹ́kù tá a bá ṣe ń lọlé báyìí á ti máa pọ̀ owó ta tó délé àbí ti ròyìn dáadáa fún wọn pé àbàbà ó ṣú ọ̀ ni. èmi ò sọ pé kò ní pọ̀ owó bá pọ̀ owó kó tó délé ẹ lè gbé ọlọ́pàá wá bá mi pé bóyá nǹkan ti ṣẹlẹ̀. ẹ ṣe rí gbogbo ohun tẹ́ sọ pátápátá náà ló yé mi ọ̀dà mm-hmm. abẹ ti ní ẹ wo ìwọ̀n olúwẹ̀ wò kẹ́ tó ṣe ń tẹ̀sẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ṣe mo fẹ́ kẹ́ ẹ dákun ẹ dákun ẹ dábọ̀ kẹ́ nǹkan tó kàǹkà tó hẹ̀rì mọ́ òun ni ẹ ṣe fún mi. má sì ṣògùn owó nígbà tí mo bá dé ó jẹun tó yẹ ká yẹ ọgbọ́n kan rẹ̀. àwọn ọmọ mi ni wọ́n fẹ́ di ẹ̀wọ̀n ara mi báyìí nítorí tiwọn ṣe rí ẹ̀yìn rolling dollar agbára nílé lókìkí lé lówó lọ́wọ́ bẹ́ẹ̀ bá wá ṣe nǹkan tó búyẹ́ àrí tó búyẹ́ rí fún mi ṣé mo kó mi ọkàn káàkiri àgbáyé ẹ̀wọ̀n máa sọ̀rọ̀ mi káàkiri èyí ni mo fẹ́ kẹ́ bá mi wò kẹ́ wò mọ́ ńlá. bákan yìí títí mo ti ń fọ nìkan tó fi sùn ifá ló sọ̀rọ̀. ẹ̀yin lẹ sọ nísìnyí. ọ̀nà ẹran mi là á sẹ́kọ̀ọ́ dà. yé mi o ha ha Let me tell you something. You see this thing you are drinking? will listen to me. What I am telling you right now is, uh -huh. at this moment that I am, Madasi, I can finish fifteen bottles of this beer. I can bet with them. No, no, leave it alone. So, Robi Akoto Danny, do you think this is good for your health? According to Geneva Convention 2002, excessive alcohol is hazardous to the peripheral navigation of the immune system. Now, I beg all those English. Yeah. Waiting come concern me with that one. Now, where you want talk, you talk say 19 2002. That one no concern me on. Oh. Me, I'm telling you that right now I can break any record. I'll break 15 bottles. And I am telling now. you. Hello? Hey. Ọ̀pọ̀ dáadáa o. Kódà n ò sùn dáadáa bí ti wù ọmọ. ta lọ, kíní tó ni fi rọrí kí mo mi, mo mo fi ni Eh, eh, ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù àtọrú ni ní bá ti pè ọ mo mọ̀ pọ́ màá sùn lọ́wọ́ ni kódà àwọn ò tí ì fojú kunrun di bí mo ti ń bọ́ sọ̀rọ̀ yìí ẹ ẹ já padà lọ sọ́dọ̀ wọn kọ́ sọ fún wọn pé tọ̀ èmi èmi o èmi ò ṣe mọ́ o. àì ah, má wọrí a máa ní láti dọ́dọ̀ bàbá yẹn èní ti èní ti lọ. nígbà wo òní ni òní gẹ́gẹ́ ni kò ní dọ̀là. a ní láti eh, ọ̀dà ọ̀dà ẹ̀ ọ̀la ní òpẹ́ jù dákun sínú àgbàtẹ́là àgbọ̀lẹ́ o bá a bá dá sọfọ́ lẹ́ báyìí apá aláró ni o wá gbà mí lágbàtẹ́ ni o sọgbọ́n. a ní láti padà lọ́bẹ̀ ẹ máa bẹ́ẹ̀. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ń ah, wá ṣe yahoo gan láì lo làbí gan ó sì ó sì dájú kó lè gbégbá lọ́mọlé lọ. mo ń gba yín kí lẹ́lẹ́ rí o. àní ẹ̀ ń tèmi sọ fún yín dáadáa ni ẹ tẹ́tí ẹ gbọ́. kíkẹ́ lọmọ mo rí ọmọ ẹyọ kan tó wà lọ́wọ́ mi òun ni mo rí tí mo gbé gbálé lórí ẹ bó lè ní tí wàá lè ṣeé ṣe àkó lè ṣeé ṣe bàbá o. bàbá ẹ wò tí wọ́n ti ẹ̀ ṣì dáa yasi náà lè rí o yasi náà lè mo rí lójú oorun o yasi náà ni mo rí o bàbá ẹ sọ báyìí fún mi o. bàbá jẹ́ ìyá tèmi lè mí rí nínú mi ọ̀bàdàn ìyá ẹ̀ ti dàgbà ọmọ tèmi ṣe rèrèrèrè tó wà nílé ọkọ ìyẹn bó ń bó wá ní kí n gbé nígbà

ẹ dákun ẹ mọ wàhálà tèmi ṣe lérí ọmọ ni èmi mọ́tọ́ láti kékeré yẹ́ ẹ̀ ti kù ìgbà tó wá dàgbà tó yẹ kó máa ṣe fẹ́mi jẹ tí mo wá nítọ̀ kémi ní ọgbà ìwò ìrànlọ́wọ́ wá sọ̀dọ̀ yín o kémi olówó kí n lè fi tọ́mọ kí n lè fi ṣe bùgá ẹ wá ní kí ọmọ ẹni ọmọ ẹni èmi ọlọ́mọ mi o. o ṣe o. ìbá ṣínà tó. kò ń ṣe pé bóyá èmi náà lè lòyà ṣínà hmm. ṣùgbọ́n ibi tó le náà láti bọ́ kù. báyìí bẹ́ẹ̀ ah! Ah! ó bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀. Ah! sílẹ̀ dájú sílẹ̀ dájú sílẹ̀ dájú ọ̀dájú ọmọ ní ọ̀gá lá èwo èmi ò jẹ́. ó bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ sọ lò bẹ́ẹ̀. mi ò ló bè mi ò kọ̀kadà ó bè ẹ ló tọ̀dọ̀ tiẹ̀ ń ló bè kò bẹ́ẹ̀ tọ̀dọ̀ mi n ò kọ̀kadà ó bè. mi ò lọ́mọ mi o n ò lọ. ọ̀dà kọlùkọ ìyá rẹ̀ wá iṣẹ́ <laughs>

Daddy, kí ló ṣẹlẹ̀? Ìfẹ́lá, ẹni máa ń lò ó sùn wájú mi. Débi mo kọ́ àyà. Really? Eh? Daddy. Hey! Hey! Daddy! Daddy! Daddy! Daddy! Daddy! Daddy! nígbà tó wá jágbó mi lójú tán ni mo wá padà lọ bá babaláwo babaláwo bá ní àfi lá àfi dẹdẹ kí n lo kíkẹ́ à kíkẹ́ lọ́mọ yìí ẹyọ ọ̀kẹ́ ló kù lọ́wọ́ mi a ti ṣe òun nìkan ni kò níwájú kò nílẹ̀ mo sì má dúró ìyà tí mo jẹ lérí ẹ̀ kó tó di pé mo rí wò débi tó dé e, èmi ò lè lọ. ṣé wàá rí oògùn owó tí babaláwo wá ní pẹ̀tọ̀ èmi ò ṣe o lọ́wọ́ fi condition lé hàǹdì fún mi pé tí mo bá kọ̀ pé mo nífẹ̀ẹ́ ọmọ yìí lóòótọ́ àfi láwọn ò ní ṣe é pé kò lè tó ọjọ́ méje tó lòdì mi fi máa bubi jẹ káàkiri n ya wèrè n ò lè ya wèrè ẹ ní n bá ti lè ya wèrè kí n fi ọmọ lẹ táwọn àlùjẹnu wa mú sùrọ̀ kí wọ́n fẹ́ jẹ mu méjèèjì ni ọ̀dà kò sí báwọn àlùjọ̀nú ṣe lè mẹjọ ọmọ mi tínú mi ó dán kò sì sí bẹ́ẹ̀ mi náà ṣe lè ya wèrè tínú tiẹ̀ ní ọ̀dọ̀ torí mo mọ̀ kọ́ fẹ́ràn mi. wọ́n bá nítọ̀ bí ọba ṣe bọ̀ ọgbọ́n tí mo tán lè dárè kí n pe ọmọ kó wá sákàtà mi tó bá ti wá wà lákàtà mi nì ó ní àwọn ètò kan tí wọ́n máa ṣe fún láago kan òru fún dídí ọjọ́ méje gbáko ifá ilé iná ẹ̀tàn lè ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí yóò ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni àti wà gbọ́ sí ti pé tán ẹ̀yìn ọkọ yá mi níyàwó ẹ̀ fọ́jọ́ méje o kọ́ máa bọ̀ nílé ọ̀dọ̀ mi ẹni náà tó burú lọ́ba ní ọ̀dà ọba mi kè bàjẹ́ èmi fúnra lára mi mo sì lè kó lọ lé èmi mo ibi gbàdàgbọ́ èmi ìbèrè olé wọn nítorí wípé ó ní ètùtù tí mo gbọ́dọ̀ máa ṣe. ìkójú èmi àti ọ́sà máa ríra láàgbò kan òru láàgbò ni tí n bá ti ń parí ètò tá a fẹ́ ṣe èmi ló mú mi di gbàdàgbọ́ tí mi dèrò lé àwọn kinní tà ń wé ngbà mo wá débẹ̀ ọjọ́ tó ń wọ́n ká èmi àti ìyàwó rẹ̀ tọ́jọ́ ọmọ tèmi mẹ́bí ó ní àdúrà tí mo gbọ́dọ̀ ṣe láàárọ̀ gbà tí mo parí tòru ọjọ́ keje ni ẹbọ́ ní ìrò tó bá mi bẹ̀ àbí tí ó ṣeé ṣe kémi ọgbọ́n ọmọ tí mo bí náà mi kí n máa bá alájọṣepọ̀ ní tí mo fẹ́ ṣe ni ni òjídé tó sọ̀dọ̀ rẹ̀ mọ́ mi lọ́wọ́ tó di rẹ́ńtó eléyìí mẹ́ba ni kémi ọ jáde tó torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ sọ kalẹ̀ yìí náà ó ó ṣe díẹ̀. nínú ìbùkù kílẹ̀ yìí náà wá kiri eré kílẹ̀ ń sá at this age ló wá fi di pé àsìkò tó báyìí lẹ́sẹ̀sẹ̀ wá para lẹ́ ń para lé babaláwo tẹ́lẹ̀ fẹ́ ṣoògùn owó fún kí ni nínú lónìí jẹ́ ká bá wọn sọ̀rọ̀ tó ń jò tọrọ ṣé tẹ bá nídìí owó ṣé ẹ pè mí mi ò jẹ́ yín ni abẹ́ pé abẹ́ pé bẹ́ńsì abẹ́ pé kíkẹ́ èwo ni ò ní dá yín lóhùn nínú gbogbo wa ìwà burúkú ni. kílẹ̀ ń wá kiri kílẹ̀ ń wá kiri ṣé ẹ̀yin ni pí e ọlọ́run ni ẹ̀yin lọ́run tó ń kọ tẹ́ bá tiẹ̀ wá ṣe oògùn owó náà tó wá jẹ́ pé ìgbájú làlùjọ ló ń lù ìlú yìí títí tí wọ́n fún yín lówó ńkọ́ ẹ kọ́ máa fi gbogbo ọjọ́ gbogbo ọjọ́ tó kù ẹ̀ máa máa fi jẹ̀yà it's not done. gbogbo yìí tẹ́ bá gbà léèbù kẹ gbà kẹ fi ṣoṣù kẹ fi para ni ẹ̀yin lè fọwọ́ at the same time ìwọ náà kò kù díẹ̀ kíkẹ́. bí ẹni ló bí ẹni bàbá ẹni ní bàbá ẹni màmá jẹ́ torí tọrọ bá rí báyìí kódà kán ṣẹ ó bá ti fi tùnbí nùbí pè wọ́n. ká ló wá rọra pè wọ́n sẹ́yìn ó wá bí wọ́n ni bóyá wọn àlàyé tó wá ń ṣe ń bí lèmi lẹ́yìn tó pọ̀lọpọ̀ nǹkan ti dìbò bóyá wọn wá ti rọra ṣe fún ẹ ní kọ̀rọ̀. nígbà wọn ni kó jáde tó ní mi ti parí mo fẹ́ parí mi bọ́ta bíbẹ̀ kọ́ òun ní dàgbà wọ́n pa mí mọ́bẹ̀ ni wọ́n pa mí mọ́bẹ̀ mi bẹ́ẹ̀ mo lọ ẹ wo dájú ẹ má bínú àwọn wa tí mo wù sí ó yẹ kẹ́yìn náà ti sọ fún wa bó ṣe sọ ó yẹ kẹ́ sọ fún wa. géèmì náà ni wọ́n sì bẹ́ẹ̀ ẹ mọ̀ pé position tí mo bá yín yẹn ó lágbára gan-an should have seen it. àmọ́ yẹ kí o rò pé kò sí nǹkan tó lè pè. dáàdi nǹkan ṣẹlẹ̀ láyé amẹ́ríkà gbogbo ẹ̀ nǹkan ṣẹlẹ̀. olè ilẹ̀ lọ́dọ̀ ti wà kó ló ẹ jẹ́ kó tán báyìí. ẹ ṣàforíjì. ẹ má lọ ẹ má lọ lẹ kí ló tún ń ṣe. dádì dádì dádì ìjókòó ìjókòó ẹ pẹ́ fún wa pẹ̀lú àdáni ẹ má bínú ó ti ó ti ó ti tán wọn ti dárí wọn ti dárí jìn nǹkan gbogbo ẹ ti wá bínú sọ ala ala ala ala oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó má máa lálà o. bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ tó fẹ́ dalẹ̀ ọmọ rẹ̀ rú ni bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ kò sóhun tó burú ní ká lọ́bọ́ mọ̀ gbélé kò sóhun tó burú ní ká lọ wà láfíà ọmọ má kọjá àyè bí tàbí yọ sí ṣọ́gbà rẹ bàbá o. bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ tó fẹ́ dálé ọmọ rẹ̀ rú ni bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀ tó fẹ́ dálé ọmọ rẹ̀ rú ni bàbá yìí ò lójú tì bàbá yìí ò mọ wọn ara rẹ̀. kò sóhun tó burú ní kálọ́bọ́ mọ̀ gbélé kò sóhun tó burú ní kálọ́wà láfíà ọmọ má kọjá àyè bí tàbí yọ sí ṣọ́gbà rẹ bàbá o. bàbá yìí ò tì bàbá yìí ò mọ̀ wọn rárá.